Ẹ káàbọ̀ padà sí orí ètò SSC Mathematics from zero to guru so ní orí fídíò tó kọjá wọ́n fún wa ní àwọn ìdánrawò ráńpẹ́ kan so mo kí ẹ̀yin tẹ́ ẹ ti ṣé so mo fẹ́ ṣe solution àwọn ìdánrawò ráńpẹ́ náà síbí báyìí kí ẹ tẹ́tí gbọ́. So ìbéèrè náà ìbéèrè náà lọ pé so if t and E represent 10 and 11 respectively. Simplify TEE e base 12 plus 7E5 e base 12. So kò le rárá. Ìtumọ̀ tí wọ́n sọ fún wa ni pé tó bá jẹ́ pé nọ́mbà náà E àti T ó jẹ́ 10 tí E náà bá dẹ̀ sì jẹ́ kí ni o? Tó bá jẹ́ 11. So bó ti ṣe leléyìí, ó ri pé number one mo ní T E E base 12 7 7e5/12 má gbàgbé pé base twelve la ti ń ṣiṣẹ́ so n tán bá fi mú wá tá a bá ti rò ó papọ̀ tí nọ́mbà tá a bá ń rò papọ̀ tó bá ti jẹ́ twelve tàbí ó ju twelve lọ ó rí i pé ò ní kọ ọ́ bẹ́ẹ̀ o ọ́ dá nọ́mbà ọ̀hún padà sí base twelve àbí so gẹ́gẹ́ bí àpẹẹrẹ tá a bá ní e which is eleven eleven plus five yóò fún mi sixteen so àwọn pé sixteen ti ju base twelve lọ ó ti ju nọ́mbà tó yẹ kó wà ní base twelve lọ so ó wá fi twelve ó fi pín sixteen ó rí i pé kí ni ó jẹ́ one remainder four ó wá kọ ohun tí ó ṣẹ́kù four ó fi one ó fi pamọ́ one plus eleven twelve twelve plus eleven that's twenty-three so ti yé ó rí i pé twenty-three ó ti ju tó yẹ kó wà ní base twelve lọ kí ló ṣe o ó tún dóun náà padà ó dá padà sí base twelve so that's one àbí remainder eleven ó kọ rìmíńdà rẹ̀ má kọ eleven tán o ó di pé tó bá kọ tán àwọn èèyàn lè ṣàṣìṣe ipe one one ló kọ so ó tún fi one yòókù pamọ́ one plus t which is ten ten plus seven seventeen ó di pé seventeen tí ju tó yẹ kó wà base twelve náà lọ kí ló ṣe ó fi twelve ó fi gé ó sì kọ yòókù pamọ́ one remainder what remainder one eleven plus seven sorry eighteen eighteen so yóò jẹ́ one remainder six ọkọ̀ six yóò sì ṣe kí ni ó fi wọ́n hàn ó fi pamọ́ kò jù báhun lọ gẹ́gẹ́ bí ẹlẹ́ẹ̀kejì náà bó ṣe ṣe náà nù ó rí pé a ní seven e five seven e five minus e e so àwọn méjèèjì dẹ̀ ṣe kí ni wọ́n wà ní base twelve kò le rárá àdíọ́kàn tó gbúdọ̀ mọ̀ ni pé tó gbọ́dọ̀ jẹ́ pé subtraction là ń ṣe tó bá fẹ́ fi mú wa láti ibì kan síbì one tá a fẹ́ yá wọn o kí ló gbúdọ̀ jẹ́ o kò gbúdọ̀ jẹ́ twelve ni kò gbúdọ̀ jẹ́ ten so five minus eleven kò possible àbí tí n bá yá one one tí mo yá òun effect wo ni yóò take yóò take effect twelve twelve plus five yóò fún mi seventeen seventeen minus e so seventeen minus e which is twelve àbí eh, seventeen minus eleven yóò fún mi ní six ó rí i pé kí ló kù níbí báyìí ten ni ten minus e kò possible àbí ó tún yá one níbí báyìí one tó bá yá kí ni ọmọ jẹ́ yóò mọ jẹ́ twelve tó bá ro twelve pọ̀ mọ́ ten tó wà níbí báyìí yóò jẹ́ twenty two twenty two minus e which is eleven yóò mọ fún mi ní eleven o ò ní kọ eleven tán o e ló fi kọ torí wọ́n ti sọ fún wa nínú ìbéèrè ohun tó ìdí tó fi lè kọ ni pé àwọn yẹn lè fi ṣàṣìṣe pé wọn àwọn àlòkọ kí ló kún bíbá yìí six kò jù báwọn lọ ó di pé ó rọ̀ púpọ̀ dákun tó bá yé ọ dáadáa mo fẹ́ ko lọ sínú àwọn ìwé past question rẹ kó má àwọn question eléyìí tó jọrú eléyìí kó sọ́ọ̀fù ẹ̀ tó bá ní béèrè kọ sínú comment section pẹ̀lú ògo Ọlọ́run wọ́n sì dán lóhùn dákun tó bá jàǹfààní nínú fídíò mi yìí bá ń subscribe kó dẹ̀ sọ fáwọn èèyàn rẹ náà kó bá subscribe pẹ̀lú rẹ̀ so far so good so memorable kò ṣe é lọ́pọ̀lọpọ̀.